إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صلِّ وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni ìtẹ̀síwájú àlàyé hadith ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgọ́rin hadith number seventy seven nínú ìwé two hundred golden hadith from the messenger of Allah tí abdulmalik mujahid tó kọ tí ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia gbé a ti bẹ̀rẹ̀ àlàyé àdìsí yìí a ti ṣe mẹ́rin sẹ́yìn pẹ̀lú ògo ọlọ́run agbálérò láti gúnlẹ̀ lórí àdìsí náà lónìí inṣàlá àdìsí náà ni àdìsí tó lọ báyìí nínú sọ́rí al-Bukhari àdìsí nàmbà seven four eight seven seven thousand four hundred and eighty seven tí òjíṣẹ́ ńlá ní atáàní jìbìrìlù màláìka jìbìrìlù wá bá mi fábàṣàrọ́ ní ó sì fún mi ní ìró òdùnnú annahu pé dájúdájú man mata ẹnikẹ́ni tó bá kú la yushriku billahi shay'an tí ò ṣẹbọ kankan pínrín kò ṣe pẹ̀lú ọlọ́run dakhala aljanna yóò wà aljanna àlàyé tá à ń ṣe lọ́wọ́ ni àwa ń sọ àníwáù ṣírkìlì akbar àníwáù àṣírkì àlẹ́ akbar àwọn ìran ẹbọ ńláńlá torí pé a sọ pé ẹbọ pín sọ́nà méjì níwòye sí ti títóbi àti kíkéré ẹbọ tó tóbi ẹbọ ńlá àti ẹbọ tó kéré èyí tó tóbi yìí ń gbèyàn kúrò ní islam làwọn ń ṣàlàyé ibi tá a dúró sí ní ẹlẹ́ẹ̀kejì tá a pè ní shirkul khawfi ẹbọ tá a ṣe látara ìbẹ̀rù ilé ẹlẹ́ẹ̀kẹjọ ní shirkul hakimiya shirkul hakimiya ẹbọ tá a ṣe ìmúrogún pẹ̀lú ọlọ́run látara òfin wàá wà lẹ́dí yìí ẹni tó ṣẹbọ tó di ẹlẹ́bọ tàbí ó di ẹni tó mórogún pẹ̀lú ọlọ́run látara òfin yìí òun lẹni tó ṣe pé yusọ́dìrú lè kọ̀ wá ní ìnẹ̀lẹ̀ mọ̀kọ́láfà lèlè islam wàyùjí ìzùhà ẹni tó ṣe pé òun fúnra rẹ̀ ó gbé àwọn òfin tó yapa sí islam ó gbé kalẹ̀ wàyò jí ìzù a kì í ṣe kó tó wá gbé àwọn òfin yín kalẹ̀ nìkan ó tabi wá sọ pé ó tọ́ islam tàbí ó wò ó pé òfin islam ò bá mu nǹkan tó lọ́n sọ yìí ò bá mu wàyáṣìmọ̀ lòlẹ̀ hákímá wàlẹ̀ màkúmà ọ̀rọ̀ tá a sọ yìí kó sínú àtẹ̀ntà ń dájọ́ lé lórí ìyẹn ni pé ó kó sínú aláṣẹ àtàwọn tó ń jẹ́ olùtẹ̀lé àwọn aláṣẹ yẹn wàdálíkà eré yìí ó rí bẹ́ẹ̀ wọn ó di ẹni tó mú orogún pẹ̀lú ọlọ́run wọn ó di ẹlẹ́bọ ìdá ìtakọ̀dà halmakumu warọ́dì yàbí ha nígbà tí àwọn tá a gbófin yẹn lé lórí tí wọ́n bá ní àdìsọ́kàn pé òfin yẹn dá wọ́n sì yọnu sí i àlàyé lórí ọ̀rọ̀ tá a sọ ní bọ̀rọ̀ gidi yìí ó ní pé èèyàn di ẹni tó mú orogún pẹ̀lú ọlọ́run nídìí òfin nígbà tí ń tọ̀ ń fúnra rẹ̀ bá gbé òfin kalẹ̀ òfin tó wá gbé kalẹ̀ yìí yàtọ̀ sí ntọ́lọ́run ọba ṣe lófin lórí nǹkan yẹn tàbí pa àṣẹ kan àṣẹ tó wá pa yìí yàtọ̀ sí nǹkan tọ́lọ́run ọba pa láṣẹ nípa nǹkan fún àpẹẹrẹ ọlọ́run ọba àlekè ọlá ó pàṣẹ fún àwọn obìnrin kí wọ́n máa lo jìlìbàb àṣẹ ọlọ́run ni òun wá lọ pàṣẹ pé ẹ̀yin obìnrin ẹ̀ gbọ́dọ̀ lo jìlìbàb mo wá fún àpẹẹrẹ ni fún àpẹẹrẹ míì ọlọ́run ọba ṣe ọtí mímu léèwọ̀ òun wá lọ ṣe ọtí mímu ó ṣe é ní ẹ̀tọ́ mo ni a níta ṣe ni ó tún tọ́ bẹ́ẹ̀ bóun ṣe ṣe yẹn tàbí ó pé òfin tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ kò bá bóyá ó mu mọ́ àbófin yẹn gan ò dáa àpẹẹrẹ nínú Quran suratu nisa ọlọ́run ní lè dákàrí mislu hazili unsayayni nígbà tí wọ́n bá ń pín ogún lè dákàrí táwọn ọmọ ọkùnrin ẹni tó jáde láyé ní ọmọ ọkùnrin ó láwọn ọmọ obìnrin ó sì ní níta lè jẹ lógún ọlọ́run wá sọ nínú Quran wípé lè dákàrí mislu hazili unsayayni dájúdájú yóò máa bẹ fún àwọn ọkùnrin irú avil nsàyẹ́nì ń tá a pín ìpín ti àwọn obìnrin méjì ni yóò máa jẹ́ ti kíni o yóò máa jẹ́ ti ọkùnrin ẹnìkan wá wò pé ah eléyìí injustice àbòsí ni kò ṣe déédéé ọlọ́run ọba onídéédéé ni ọ̀rọ̀ yóò lè wọlé gẹ́gẹ́ bí arábìnrin kan tá à ń pè ní Aminatu Said <clears throat> ní orílẹ̀-èdè Egypt ní misro tó sọ pé òun ò ní gbò òun ò ní yẹ lẹ́ni tí yóò máa jà fún ẹ̀tọ́ àwọn obìnrin títí tó fi jẹ́ pé nǹkan kan náà la máa pín fọkùnrin àtobìnrin obìnrin àtọkùnrin nínú ogún irú ọ̀rọ̀ yẹn tó gbé èèyàn kúrò ní Islam pátápátá ó ti dẹ́lẹ́bọ̀ torí pé ó mú orogún pẹ̀lú Ọlọ́run kí ló orogún tó mú òun fúnra ara rẹ̀ ti lọ sọ́ra rẹ̀ di aṣòfin bó tilẹ̀ pé tá a bá ń ṣàlàyé ogún pínpín o kìí ṣe gbogbo ìgbà náà lọkùnrin máa jẹ lọ́pọ̀ méjì obìnrin o nígbà míì gan àwọn obìnrin lè padà jẹ ogún ogún wọn lè ju tọkùnrin lọ ṣùgbọ́n kìí ṣàlàyé ogún gangan là ń ṣe níbí ṣùgbọ́n báyìí àwọn ṣe wá nìyẹn hmm? lè dákárí mislu habili òun ṣàyẹ ìní nǹkan tọ́lọ́wọ́n bá sọ nìyẹn kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ah, tàbá ìyẹn wà nínú. No Uh, sura four suratun nisa aya kìíní aya eleven sura ẹlẹ́ẹ̀kẹrin aya ẹlẹ́ẹ̀kọkànlá yusikumullahu fi awladikum ọlọ́run ọba àlekè ọlá ń pàṣẹ fún yín nípa àwọn ọmọ yín o tẹ́ ẹ fi sílẹ̀ sáyé lọ tí wọ́n bá fẹ́ píngun lídàkàrí mislu habdili nfàyẹ̀yìn ọkùnrin yóò máa ní ìpín méjì tóbìnrin ẹwà wò fa ìkúnnà nìsa ànfọkọsùnà ìsìnàtàyíní fàlàhùn náà sólù sàmà tàrọkà ṣùgbọ́n tẹni inṣàlá jọtọrọ ogun bá jáde àmọ́ sọlọ torí yóò tún mú kíní ìmọ̀ ogun lọ Ọlọ́run kún fún alágbàwí ọ̀rọ̀ rẹ̀ náà so nítorí náà ìyẹn máa dẹlẹ bọ látara rẹ̀ ó là ń pè ní ṣírkù rẹ hakimiya wọ́n wá ní èèyàn ò ní tí ì di ẹni tó mú orogún pẹ̀lú Ọlọ́run tàbí ẹni tó jẹ́ ẹlẹ́bọ tó jẹ́ pé kò ní wọ àlìjẹ́nà tó bá kú lórí rẹ̀ àyàfi nígbà tí ẹni tí wọ́n ṣòfin yẹn lé lórí torí nígbà míì wọ́n máa gbófin lé wa lórí fún àpẹẹrẹ àwọn ọmọ wa tí wọ́n lọ sílé ìwé ìjọba léyìí tí àwọn awuyewuye ń ṣẹlẹ̀ látà lórí rẹ̀ nítorí pé àwọn tá a jọ ń gbèlú tí wọn ò jẹ́ mùsùlùmí wọ́n jẹ́ ẹnìkan tí yóò fẹ́ kárí àmì ẹ̀sìn a wọ́n gba àwọn kìnnì kan ní ṣááìrùdín àwọn àmì ẹ̀sìn tí yẹn bá ti rí yẹn wọ́n pa mí ẹ̀sìn ni nínú rẹ̀ ní jìlìbáàbù àwọn obìnrin wa wọn ò fẹ́ kí wọ́n lò torí pé wọ́n mọ̀ pé àmì ẹ̀sìn nìyẹn ẹ̀sìn yóò máa fọ́n ká iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ nọ́ọ̀sì ni ẹ̀rí agbárí kan tí wọ́n lò ń gbà kan láti pa àwọn àmì ẹ̀sìn láwọn universities wọ́n wá lọ ṣe tí wọ́n ń pè ní dress code fún àwọn courses àwọn mùsùlùmí míì náà wà ó kọ́lọ́run ó gbà ní tọ́ wọn sọ́nà nú àwọn tí wọ́n lọ gbé kalẹ̀ tí ẹ bá ti ń ṣe law ní universities yóò máa wọ shirt and trouser yóò máa dì ẹ mọ̀ pé orí àwọn yẹn ìfẹ́ bí ebu ẹ̀ ń pé ọ̀rọ̀ òye àwọn tó gbé kalẹ̀ nù àwọn tó tún jẹ́ mùsùlùmí àwọn mùsùlùmí professor wa nù ẹ̀hún tó ní yes you have to look smart you are a merry lawyer ṣé aṣọ ọ̀lẹ́ bàbá wa ni shirt and trouser tí wọ́n ń dì akọ́ṣe ẹ̀ látara àwọn tí wọ́n mú wa sí tẹ́nìkan wá wọ jàlábíà tó wá wọn ni do you look like a lawyer ẹ wo ìròrí igbó kọ́lọ́n kó ṣàánú wa mi nílẹ̀ ayé ìṣàlàyé yẹn lẹ́pọ̀lọpọ̀ ìyẹn là ń pè ní ogun wọn ti ja ìròrí wọn lógun so ọgbọ́n dẹ̀ ni wọn fi gbé àwọn sọrọ wọn ni ah, ó yẹ káwọn ọmọ wa ní dress code káwọn pani àwọn obìnrin skirt tàbí trouser pẹ̀lú shirt white and black ó parí kódà àwọn design débi pé tẹ́yìn bá ń ṣe this admin láwọn university mi everything ní dress code oríṣiríṣi báwọn ni wọ́n ṣe gbé kalẹ̀ hmm, nígbà kan mi ìmọ̀ bóyá ní ìsìn tí irun gbọ́n ti wá di tọrọ fọ́n kálẹ̀ o tó yẹ pé um, láyé ìgbà kan téèyàn bá ń ṣe medicine mi ìmọ̀ ní ìsìn yìí I don't know I'm not familiar with that èèyàn ò lè ní irun gbọ̀n tó bá ní irùngbọ̀n wọ́n lé ọ jáde ní class ẹ̀kọ́ àwọn brothers tó ń ṣe ń gbà yẹn tí wọ́n bá ti gbọ́ lédè wọ́n ní irùngbọ̀n tí wọ́n bá tún ti fẹ́ wọlé wọ́n tún fà subhanallah gbọ́dọ̀ pé wọ́n rí ibi kan kó sí ní abẹ́ al-qawaid fiqhiyya wọ́n rí ibi kan kọ́ ìdá kan wà tó kó wọn sínú ṣùgbọ́n tá a kàn fẹ́ lò ń bẹ̀ náà ni wípé wọ́n ò lè jáde irùngbọ̀n wọ́n ní kó yẹ kó ní irùngbọ̀n wọ́n ní medicine àti irùngbọ̀n ò jọra wọn kò sí ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ju pé kí ni wọ́n fẹ́ gbógun ti àwọn àmì ẹ̀sìn ẹni tí wọ́n wá ṣe àwọn òfin ilé lórí ìdá àtakọ́dà ha tí ẹni tí wọ́n ṣe òfin ilé lórí náà bá ní àdìsọ́kàn tó lérò tóun náà gbà pé òfin yẹn bá mú nǹkan tí wọ́n fi tako àṣẹ tí wọ́n pa tó yàtọ̀ sáṣẹ tọlọ́run yìí òfin tí wọ́n gbé kalẹ̀ yìí tó tako òfin tọlọ́run yìí tó sọ ntọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ déèwọ̀ tàbí tó sọ ntọ́lọ́run ṣe léèwọ̀ dẹ̀tọ́ yìí òun náà gbà pé ó bá a mu wà rọ́ọ̀bì àbí ó wá yọnu sí báyìí pé that's right ohun tó ń ti ṣe tá à ń pè ní ṣírkùlẹ̀ hákìmíyà ṣírkùlẹ̀ hákìmíyà hmm? alaysa Allahu bi ahkamil hakimin ọlọ́run ṣàánú wa tó eléyìí ibẹ̀ ni a parí ẹ̀ sí ṣùgbọ́n a fẹ́ ní wa níran nǹkan tá a ti sọ tẹ́lẹ̀ wípé ashirkul akbar yuhbitul amala. ṣé wàá láwọn ìbọn tá a sọ yìí yóò bá gbogbo iṣẹ́ pátápátá yóò bàjẹ́ bẹ́ẹ̀ bọ́lá ń ṣe sọ nu sọ́rọ́tù zumar tá a ti kà fún wa tẹ́lẹ̀ sọ́rọ́ thirty nine àyà sixty five wà lákọ́dé òhìyà ilé ìka àti ránṣẹ́ sí rẹ̀ ànábì wáyé lẹ́lẹ́dí iná mi kọ́bílíkà àtàwọn òjì tó ti ṣáájú rẹ̀ láyín aṣọ́rọ́ta tí wọ́n bá lọ ṣẹ bọ́ rẹ̀ ànábì láyà àbátọ́ náà amẹ́lẹ́kù gbóṣẹ́ rẹ̀ máa bàjẹ́ ni o wà látàkùn nẹ́ẹ̀nà mi ó sì di ọ̀kan dájúdájú náà àwọn ẹni òfò ọlọ́run má ṣe wá lẹ́ni òfò gbọ́dọ̀ pé ìtumọ̀ ọ̀rọ̀ yìí ò ní pé ẹbọ máa ṣe ọ̀hún ṣàlàyé pẹ̀lú olùgbọ́ ọlọ́run máa fi parí máa fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ nípa kòlásọ ẹbọ ńlá àti ṣàlàyé la yakfirullahu illa bitawba ọlọ́run yìí ṣàforíjì ẹbọ fún yàn yàn bá ti ṣẹbọ àyàfi kéèyàn túbá. Hmm kéèyàn túbà yẹn làwọn kan ó sì gbọ́ tí wọ́n ní tẹ́yìn àwọn ọ̀nà sọ̀rọ̀ wọn tẹ́yìn bá ti ṣe sẹ́mi mímọ́ kò láforíjì lọ́dọ̀ tiwọn kò sí túbà ń bẹ̀ pípa ni ṣùgbọ́n nù ṣẹ̀ríà Islam téèyàn bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run mórogún pẹ̀lú ọlọ́run ọlọ́run ò ní forí rẹ̀ jìyàn téèyàn bá ikú sípò yẹn ìlà àyìnyàtúbà àyàfi tó bá ronú pìwàdà pé ọlọ́run foríjì mi mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ o òdìkan ló lè ráforíjì mo rò pé ó ti yé wa eléyìí rí bẹ́ẹ̀ nu sọ́rọ́tù nìsa tá a kà tó ń sìn sura four aya one hundred and sixteen àbí tá lẹ́ẹ̀kan sura ẹlẹ́ẹ̀kẹrin sura four aya one hundred and sixteen aya kẹrìndínní ọgọ́fà ọlọ́run ní inna Allah dájúdájú Allah la yakfiru an yushraka bihi kò ní ṣe àforíjì pé ẹnìkan ṣẹbọ pẹ̀lú òun tàbí mórogún pẹ̀lú òun wàyàtúrù máa dùnà dáàlì kàlímẹ̀ yàṣà àmọ́ o a máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ tó bá ti yàtọ̀ sẹ́bọ̀ ẹ̀ṣẹ̀ ìmú orogún pẹ̀lú ọlọ́run tàbí ẹbọ fún ẹ tó bá wù. wàmẹ́yìn yóò ṣírí kìbìlà dájúdájú ẹni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run fákọ́dí dọ́là dọ́là ẹlẹ́mbà ìdá òǹtọ̀hún ti sọnù ní àná tó jìnnà pátápátá sójú ọ̀nà ọlọ́run ó ṣàánú wa. áyà méjèèjì tí mo mú wáyìí àgbọ́lì rẹ̀ náà ni wípé tí ẹbọ bá ti lè wọ iṣẹ́ kan tí ẹbọ bá ti lè tí ẹbọ bá ti lè wọnú àlámọ̀rí ẹnìkan tó jẹ́ mùsùlùmí nìsín òun kírun òun gbàwẹ̀ ẹbọ ẹyọ kan wá wọ ẹbọ yẹn máa ba gbogbo iṣẹ́ téèyàn ti ń ṣe látijọ́ tó ti di mukallaf tó ti bàlágà tó ti di ẹni tí Allah fi ẹ̀sìn bọ́ lọ́rùn táwọn mọ̀lẹ́kà ti ń kọ fún gbogbo iṣẹ́ yẹn máa wó lẹ́sẹ̀kẹsẹ̀ ó di zero ẹlòmíì wá ní ààbò ló ṣe rí bẹ́ẹ̀ yóò tètè yá àwọn ọmọ skul tí nọ́mbà kan bá jẹ́ one million tá a bá ní àwa fi multiply zero kí là zero ó dàbí ẹni tó nínú kọ̀ǹpútà ká mọ̀ kọ programu ń sìn àwa lọ initialize under product rule with zero gbogbo tó ń rí kó mọ jáde kí láǹsà rẹ̀ mọ jẹ́ zero ni so àwọn ọmọ primary school wọ́n mọ̀ anything times zero is zero zero times anything zero ni simple explanation to wà nbẹ nìyẹn pẹ̀ntì ò bá gbọ́ yìí how can the whole work be destroyed and eh, how can zero make billions trillions to become zero uh, if you can't if you can answer that then you should be able to understand that one too mo rò pé tí bẹ́ẹ̀ náà ni tayé náà a lè mú wá àwọn nǹkan kan ń bẹ tí yóò bà gbogbo nǹkan jẹ́ àwọn Yorùbá ní òróǹro fún ẹni tí yóò bá wọn ní òróǹro ní kinní lára ẹran ẹyọ kú ò bó ṣe mọ ìyẹn tó bá bọ́ sínú ẹran yóò bá gbogbo ẹran jẹ yóò kóró báwọn alápàtà ṣe wí o bá a ṣe balẹ̀ náà bàbá wọn ní òróǹro nu ẹyọ kú o mọ̀jẹ̀ ó bá gbogbo iṣẹ́ yòókù jẹ́ o mo rò pé ti yé àwọn kankan wà tí ó bàjẹ́ wọn ọlọ́run ṣàánú wa tó torí náà ẹbọ tàbí ìmọ̀rogún pẹ̀lú ọlọ́run tó bá ti wọ ṣùgbọ́n tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ míì ló wọ inú àlámọ̀rí ọmọ èèyàn kò bá gbogbo iṣẹ́ èèyàn jẹ́ rárá ọwọ́ ẹ̀ṣẹ̀ náà ni wọ́n kọ́ fún un àyàfi ìgbà téèyàn bá sọ pé ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀tọ́ ni fóun láti máa dá irú ẹ̀ṣẹ̀ yẹn yóò wá kó sínú ṣíríkùlẹ̀ hákìmí yàtọ̀ àsùpì kẹ́yìn ẹlẹ́ẹ̀kẹjọ pé ìmórogún pẹ̀lú ọlọ́run tàbí ẹbọ tá a ṣe látara òfin fún àpẹẹrẹ ọtí mímu ní ìsìn ẹ̀ṣẹ̀ ni ẹnìkan wá mu mùsùlùmí ni kò ní í ba ìran tó kí jẹ́ kò ba àwẹ̀ rẹ̀ tó ti gbà jẹ́ kò ba ọrẹ tó ta jẹ́ kò ba ájì tó lọ jẹ́ kò ba nǹkan kan jẹ́ nu iṣẹ́ ẹ̀sìn ẹ̀ ju pé wọ́n kọ pé ó mutí ẹ̀ṣẹ̀ ọ̀kan tó ṣe tó ṣẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá wò pé ayé àtọ́lọ̀ ní àmọ́ mutí inú kùránì gan wọ́n kàn ní àmupara lọ́lọ́run ò fẹ́ kò sí tó burú náà lẹ́yìn tí wọ́n ṣàlàyé fún tó wáyé tán pé ń ń sọ ni pé ká má mu rárá ntànàbí sọ ni pé ká mọ̀ rara rárá wáyé ó tún sọ bẹ́ẹ̀ pé tóun lọ́dọ̀ tóun bó ṣe rí nìyẹn ó ti di ẹni tó múrogún pẹ̀lú ọlọ́run látara òfin òun náà ti sọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́run nìyẹn ó ti gbófin tara ẹ̀ kalẹ̀ gbogbo irun tó ti ń kí látijọ́ ti bẹ̀rẹ̀ sí kírun gbogbo àwẹ̀ tó ti gbà áàjì tó lọ sàká tó yọ ìtọ́rẹ tó ṣe iṣẹ́ olóore tó ṣe nǹkan yọkan yẹn ti ba gbogbo ẹ̀jẹ̀ nìyẹn tá à ń ṣàlàyé nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó wá ní tó bá wá kú lórí ìgbàgbọ́ yẹn kò sí ìrètí àlìjẹ́nà kankan fún ọlọ́run ní foríjì yẹn ọmọ náà ni kò sì ní jáde inú náà yẹn láéláé mo rò pé ti yé wá ń sìn ṣùgbọ́n tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ míì ló ṣẹ̀ tí kò morogún pẹ̀lú ọlọ́run fún àpẹẹrẹ ẹni tó mutí lẹ́ẹ̀kan tá a sọ yẹn àbó ṣe zìnà àbí ó jalè àbó tiẹ̀ pààyàn kò wá túbá níbi ẹ̀ṣẹ̀ yẹn tó fi kú ṣùgbọ́n kò gbà pé ẹ̀ṣẹ̀ yẹn o ẹ̀tọ́ ni fóun ó gbà pé ẹ̀ṣẹ̀ ni kò wá tú bá ń bẹ̀ ó wá kú lẹ́yìn tó ń kírun jẹ́ mùsùlùmí ìrètí àlìjánà ń bẹ fúru ẹni yẹn tá gangan nìyẹn mo rò pé ó ti yé wa òun la hadithi yìí ń sọ hadithi tá n kàn sí pé anabi la yushriku billahi ẹni tó bá kú tí ò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run tí ò pẹ̀lú dákọ̀lá àlìjáná ń tàn ó wà àlìjáná ó wá lè má wà àlìjáná ní wàrà ń ṣe sá o ó lè má tètè wà àlìjáná o ó lè kọ́kọ́ lọ tọ́ná wò o ṣùgbọ́n yóò wà àlìjáná tí o bá ní àwọn àáfàá àlìsónà táwọn èèyàn máa wò pé ọ̀rọ̀ yín ṣe á kókó báyìí ìdí nìyẹn tí wọ́n fi máa ń sọ̀rọ̀ ẹbọ fún àwọn èèyàn torí wípé wọn ò fẹ́ ká wọná wọ́n mọ̀ pé tí ìmórogún pẹ̀lú ọlọ́run bá ti lè wọ èèyàn pínrín báyìí ó parí nìyẹn o kò wà àlìjánà mọ́ kò wà àlìjánà mọ́ ìdí nìyẹn tí wọ́n fi ń ṣe gbogbo wàhálà yẹn lójoojúmọ́ tí wọ́n ń sọ fún wa wípé ká jìnnà sí ẹbọ ní gbogbo ọ̀nà tí ẹbọ èyí tí ó lè gbà wá gbogbo ọ̀nà tí kìíní sọ yìí tí ẹbọ tó lè gbà wá wọ́n ń sọ fún wa pé ká ṣe kí ni o ká jìnnà sí ọlọ́run kó má ṣe wá ní ẹlẹ́bọ kọ́lọ́mọ̀sí wa ní ẹni tí yóò mú pẹ̀lú tani pẹ̀lú ọlọ́run hmm. kọ́lọ́mọ̀sí wa lẹ́ni tí yóò mú orogún torí pé àtọ̀hídì sábìwù sàádàtà dùnú bá bẹ́ẹ̀ ni bá nígbàgbọ́ ọlọ́run kan ṣoṣo tí yóò mú orogún pẹ̀lú ọlọ́run kan òun gan hmm. ọba ọlá àlè wàsílámù àdìs kúdùsí ó ní ọlọ́run ní yabina adam innaka law ataytani bi qurabil ardi khataya thumma laqitani la tushriku bi shay'an la ataytuka bi qurabiha maghfira ẹ̀rí ó ní ẹ̀yin ọmọ ádámù dájúdájú tẹ́ bá pàdé èmi ọlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ àwọn ìyapa àṣẹ ọlọ́run tó tóbi tó fẹ̀ bí ilẹ̀ ṣùgbọ́n ẹ pàdé èmi lẹ́ni tí ò ṣẹbọ kankan pẹ̀lú èmi ọlọ́run tẹ́ ẹ̀ mórogún pẹ̀lú èmi ọlọ́run ń pàdé yín pẹ̀lú àforíjìn tó ṣe déédéé ẹ̀ṣẹ̀ tẹ́ gbédè yẹn. àkíyèsí kékeré àkíyèsí kékeré tó wà ń bí yìí náà ni wípé àkíyèsí kékeré tó wà ń bẹ̀ ò ní wípé bá a ṣe ra sọ yẹn téèyàn bá wà ní lẹ́nu pé ẹ́ẹ́ ó fi hàn pé tí èèyàn bá jẹ́ lẹ́sẹ̀ tó bá ń ṣẹ̀ yóò wà jẹ́ lọ́nà nìyẹn òun ìyá máa ṣẹ̀ṣẹ̀ lọ ó lè kó sínú àdìsọ́kàn pé ẹ̀ṣẹ̀ ti dẹ̀tọ́ fóun yẹn ni ewu tó rọra wà ń bẹ̀ torí náà torí pé wọ́n sọ pé tí èèyàn bá ti ṣe bọ́ yóò wà jẹ́ náà kó ṣọ́ra kó máa di pé yóò lọ ní àdìsọ́kàn pé ẹ̀ṣẹ̀ yẹn ti di ẹ̀tọ́ fóun yóò wà padà lọ kó sínú ẹbọ yẹn ọlọ́run kó là níbi ìmọ̀rogún wa kó là ní àkótán ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam kí wá ní ojúṣe àwa mùsùlùmí nípa ọ̀rọ̀ ẹbọ tàbí nípa ìmúrogún pẹ̀lú ọlọ́run ojúṣe wa ni pé ká máa pe àwọn èèyàn ká sì máa kì wọ́n nílọ̀ hmm, ká máa kì wọ́n nílọ̀ ká sì máa kún àwọn èèyàn lọ́wọ́ ní fifty nine ayé ẹlẹ́sìn lọ́wọ́ ní ta'awanu alal birri wa taqwa wala ta'awanu alal ismi wal udwan bí àwa tá a jẹ́ àfà nusrat maharof eh, ọlọ́run ọba ń sọ fún wa eh, tí ń gbàgbàgbé ọlọ́run ní á béèrè lọ́wọ́ àwọn tá a rán níṣẹ́ àwọn tá a sì ránṣẹ́ sí ń kọ́ á béèrè lọ́wọ́ àwọn náà àwọn tá a ránṣẹ́ ṣe jíṣẹ́ àwọn tá a ránṣẹ́ sí ǹjẹ́ wọ́n jíṣẹ́ fún yín hmm? àwọn tá a rán níṣẹ́ wọ́n béèrè ṣe jíṣẹ́ tọ́lọ́run ọba fi rán yín àwọn tẹ aránṣẹ́ sí ọlọ́run tún béèrè lọ́wọ́ tiwọn náà yìí pé ǹjẹ́ wọ́n jíṣẹ́ fún yín nusratul araf aya ẹlẹ́ẹ̀kẹfà sura seven aya six ọlọ́ni falanas alanna ladina orsila ilayhim walanas alanna limurisalin dájúdájú àwa yóò bi àwọn tí a ránṣẹ́ sí léèrè dájúdájú a sì bi wọ́n léèrè àwọn tá a ránṣẹ́ á lọ́wọ́ àwọn náà ọlọ́run kò ṣàánú wa ah, eh, ọlọ́run ní falanaqussanna alayhim bi ilmin wa ma kunna ghaibin dádájọ́ ayé ó ròyìn fún wọn pẹ̀lú mímọ̀ bi ilmin pẹ̀lú ìmọ̀ ni ọlọ́run ròyìn bó ń tá a ṣe wa ma kunna ghaibin tẹ́sí ní àìṣẹ́ tó pamọ́ o wàlẹ̀wàzùn yawma idin ilẹ̀ hak òṣùwọ̀n ọjọ́ náà òdodo ní o fámọ̀ sákúlá tí wà zí inú hú ẹni tó sùn wọn ṣe rẹ̀ bá tẹ̀wọ̀n tó wúwo fàwùlà ìka ọmọlẹ̀ muflihun àwọn tó jẹ́ olóríire nù. wàmọ̀nà kọ́fàt mawazinu hu ẹni òṣùwọ̀n ṣẹ́ rí rẹ̀ bá fúyẹ́ fàwùlà ìka lẹ́ẹ̀dínà kọ́sìrú àǹfùsà wọ́n kò fún ẹ̀mí wọn wọ́n ṣòfò ẹ̀mí ara wọn bí màá kanu pẹ̀lú tó ṣe pé bí àyà àti iná yẹ̀gìlìmọ́n wọ́n jábọ̀ lábòsí pẹ̀lú àwọn àmì ọlọ́run ọlẹ́bọ̀ hmm. ni wọ́n ọlọ́run mọ̀ṣẹ̀wálẹ́lẹ́bọ̀ mọ̀ṣẹ̀wálẹ́ ìjìyà wa ń bẹ fún àwọn tó dákọ́ lórí ẹbọ ṣíṣe tí wọn ò pè àwọn èèyàn tí wọn ò pè wọ́n sí ìṣúra two àyà one hundred and fifty nine to one hundred and sixty one gbogbo àwọn tó dákẹ́ nípa àwọn èèyàn ń ṣe àwọn èèyàn lọ́nà tí wọ́n ń sọ wọ́n di kèfèrí tí wọ́n ń sọ wọ́n di ẹni tí tí wọ́n ń sọ nǹkan míì tí wọ́n ń jẹ́ kí wọ́n mórogún pẹ̀lú ọlọ́run kò sí tó burú àṣà ni ìṣe tiwa náà nìyẹn gbogbo ìlú nìṣe wà lónìí kódà mọ́kà náà wọ́n ní tiwọn Hmm? bí olórin kan tó ní àwọn ará mọ́ka ń jó ará mọ́ka ń lùlù lílù bẹ̀sìn jẹ́ jó ilé bẹ̀sìn jẹ́ mọ́ bá wa láwa síbẹ̀ bẹ́ẹ̀ lọ hmm? ọlọ́run ní iná lẹ̀dí iná yàtúmú náà máa anzali náà one hundred and fifty nine àyà kọkàndínní ọgọ́jọ ẹlẹ́ẹ̀kejì bákọ́rọ̀ two. ìnàlẹ̀dínà yàtúmúnà máa anzalna minal bayyinat dájúdájú àwọn tí ó fi àwọn tó tà sọ̀kalẹ̀ nú ẹ̀rí òdodo àwọn àlàyé tó fojú hàn nù Qur'an wàlúhúdà àti ìtòsọ́nà wọ́n fi pamọ́ mi ń bá àdìmọ́ bàyá ná olè náà lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé rẹ̀ fáwọn ènìyàn fìlìkìtà bínú tíra nù Qur'ani wùlá ìkàyẹ̀lá anuhumullah gbogbo àwọn wọ̀nyí lọ́lọ́wọ́n ọba ó lé lórí ló ti ṣẹ̀bi lé lórí hmm, ọlọ́run ṣẹ̀bi lé wọn lórí ọlọ́run láàánú wọn ọlọ́run láàánú wa wàyíálẹ̀ àánúhùmọ̀ làánú kódà gbogbo àwọn ṣẹ́bi ṣẹ́bi ó máa ṣẹ́bi lé wọn lórí inú àwọn màláíkà àtàwọn èèyàn nu ọlọ́run kó làwọn bẹ́ẹ̀ bí dandan ọlọ́run ó sọ̀kalẹ̀ lé wọn lórí inú ọlọ́run làwọn bẹ́ẹ̀ ilẹ̀ lẹ́dí iná taabu àyàfẹ́ tó bá ronú pìwàdà wà aslahu tí wọ́n tún wá ń ṣàtúnṣe wà bá ìyànú tí wọ́n tún wá ń ṣàlàyé ránṣẹ́ ìfihàn òtúndó fàwùlẹ́ka àtúbù àlehìn àwọn wọ̀nyí ni màá gba ìrònúpìwàdà wọn wà á nà tàwáàbò rahim dájúdájú èmi olùgbàrò oníkùwàdà lè mi ọlọ́run lọ́pọ̀lọpọ̀ rahim ọba aláàánú ni mí o ìyẹn ni pé nítorí òun sọ fún wa bíi ni pé ẹni tó bá ń lọ ń fi pamọ́ ó nímọ̀ nípa ẹ o bí àìbọ̀ làwọn èèyàn ṣe tí ó ṣàlàyé òun náà ti dẹni ègún ìbí dandan ọlọ́run bẹ lórí rẹ̀ ẹni tí wọ́n ń ṣe àwọn èèyàn lọ́nà lẹ́yìn tọ́rọ̀ yé tán tó sì mọ̀ ó gbọ́dọ̀ lọ wá ṣe kí ni yóò wá sọ fáwọn èèyàn lọ́lọ́run yóò túbá lẹ́yìn náà túbátúbá tán yóò wá àsùláhù gbogbo tó ti bàjẹ́ yóò tún ṣe tó ti fẹnu bàjẹ́ yóò fẹnu tún ṣe tó fọwọ́ bàjẹ́ yóò fọwọ́ tún ṣe bóyá nílùú wọn ti sọ pé kò sí tó burú bí kí àṣà ní ẹbọ sí ni o ó lọ ọbẹ̀ ó sọ pé ẹbọ ni kì í ṣàṣà tó bá ti lọ bá wọn fọwọ́ mọ́ ìwọ náà lọ bá wọn fọwọ́ hù dànù mo rò bó ti yé àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó wà á máa ṣàlàyé ó máa fìdí ẹ̀ múlẹ̀ ìgbà yẹn lọ́lọ́run ọba lóun ó gbà ronú kú ẹni bẹ́ẹ̀ o sínú ẹ̀kọ́ lọ́run kó ṣàánú wa anábìwá muhammad sallallahu alaihi wasallam sọ pé man katama ilman alijamahu allahu yawmal qiyamati bil jami minan nar náà àdìsí mi bá àti hakim sheikh al-albani wọ́n sọ àdìsí yẹn bí mo ti kọ́ àdìsí yẹn láyé inú jilbabil mar'atil muslima sheikh al-albani ni wọ́n sọ àyẹ̀ ń bẹ̀ hmm? ẹnikẹ́ni tó bá fi ìmọ̀ kan pamọ́ ọlọ́run yóò fi ìjánu náà sẹ́nu ẹ̀ lọ́jọ́ gbèǹde ọlọ́run kó là wá ń bẹ̀ o eh, ọlọ́run kó wá ń bẹ̀ o ah, a ti ṣàlàyé pé a lè tẹ̀lé àwọn aláṣẹ nípa kíni nípa ẹlẹ́bọ ọlọ́run tó bá tẹ̀lé àwọn tó pọ̀ lórí ilẹ̀ wọ́n sọ dánú wọ́n sọ ọ̀nà ni hmm, ẹbọ kò lè mú lọ síwájú bá wa mùsùlùmí kò lè mú lọ síwájú bá lù ú torí pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ múrogún pẹ̀lú ọlọ́run ó ní wọ́n ń ṣètùtù kí ìlú lè tùbà kó lè tùṣẹ́ ní ìdàkùn mo ti ṣàlàyé ẹ̀ náà mo mú àpẹẹrẹ Adékúnlé Ajásin yunifásitì Àkùngbá Àkókó níbí mo mú àpẹẹrẹ rẹ̀ wá tí àwọn ọkọ̀ àjàgbé ejò tí wọ́n máa ń já tí wọ́n ń pa àwọn akẹ́kọ̀ọ́ látara òkè kan bẹ̀ tá à ń pè ní òkè Ìrìgbò tọkọ̀ yóò máa fa ọkọ̀ sẹ́yìn tí ọkọ̀ bá ń sọ̀kalẹ̀ ẹrù ó máa ti ọkọ̀ àwọn ọkọ̀ akẹ́rù látara bẹ́ẹ̀ ìjánu ò ní mú mọ́tò mọ́ tá à ń pè ní bírèkì kò ní mọ́kọ̀ mọ́ yóò wá ya yóò pa àwọn èèyàn lọ́jà yóò pa àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ títì káàsì ni wọ́n kọjá kúrò lẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n ti kó kù ẹ̀tún nípa àwọn èèyàn tó ti ń padà síbẹ̀ ni kí ni yóò ní máa tó bá ti ẹ̀já òkè tá à ń pè ní òkè alábòjútó ń bẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni tírélà ṣe máa ń já ṣùgbọ́n gbà tí wọ́n ti rẹ òkè yẹn sílẹ̀ ń sìn tí wọ́n sọ ọ̀nà dálábala méjì ń bẹ̀ jọ̀wọ́ ní tírélà tún já mọ́ ibi tí wọ́n fẹ́ lò gangan ni pé èyí tó ṣẹlẹ̀ lákùngbálẹ́nu lọ́lọ́ ìgbogbo alákànú pépà táàrí lórí net àwọn èèyàn wá ń pariwo pé ṣé ló yẹn ò lọ́ba ni ìyá irú ọba wo ni kò ní jòyè ni ṣé wọn ò lè wá nǹkan ṣe sí ni sáwọn ọba ni ó fọ òkè ní tí wọ́n gbà lérò ni pé kó lọ ṣe tutù pé tó bá ti lọ ṣètùtù tó pé ẹtí wọn ṣe bọ pé kíníyàn ní ìṣẹ̀lẹ̀ mọ pé mo ní wọn ṣe ń kàrẹ ńgbà yẹn kò sí nǹkan kan tó ṣe kò sí àfìgbà tí wọn tó fọọkì yẹn so ẹbọ ni wọn ń pèpè sí yẹn so àwọn èèyàn kan máa wá ń rò wípé ẹbọ máa tún lù ú ṣe rárá omi ìníwùlẹ̀ ka àwọn àyà yẹn màá kàn fún ní ká lọ wo ní sura seven àyà one hundred and ninety to one hundred and ninety eight sura seven one ninety to one ninety eight sura twenty five àyà three Ah, sura 22 two aya seventy three kò sí àǹfààní kan láti tí ó ṣàlèṣe fún yàn tàbí tó nǹkan fúnra ẹ̀ lè ṣe fúnra ẹ̀ kò sì sí ìlọsíwájú kankan tí ẹ bọ́ lè ṣe kí ni tí ẹ bọ́ lè mú wá tábà wọnú sura 23 three nínú Quran aya 117. sura 23 three aya one one seven ẹ rí ọlọ́ kò sí kò sí nǹkan kan tó lè mú wá nínú kí ni nínú ìlọsíwájú so mo rò pé ká lọ máa wo àwọn àyà yẹn nínú ilé hmm, hmm, mo rò pé ká lọ máa wo ilé ṣàlọ́ tààlà eh, bẹ́ẹ̀ ni ara tó lọ wò àwọn tó lè mú lọ gbàlù náà ní tàwáìdì mọ́mọ́ lọ́run lọ́kan kásìn lọ́run lọ́kan tààrà sura ninety eight àyà five sura thirty nine àyà fifty three sura seventy one àyà ten ọlọ́run ló fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kó ṣàánú wa Uh, ní àkótán uh, àwọn àwa mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn ìròrí tuntun tó ń wáyé pàápàá nílẹ̀ Yorùbá táwọn èèyàn ń pè wá padà sí ìṣẹ̀ǹṣe wọ̀lá aláti jìnnà sí a fẹ́ dá Odùduwà republic sílẹ̀. Si á béèrè kí what is the basis for the establishment of Odùduwà Republic kí ni ìdí pàtàkì tẹ́bi dálẹ̀ tẹ́bi fẹ́ dálẹ̀ then what is going to be the basis of governance in that republic kí ni yóò jẹ́ àlàkalẹ̀ òfin tá a máa lò níbẹ̀ fún àpẹẹrẹ ẹnìkan fi hàn mí mo wá sẹ́ǹdì ẹ̀ sí mi kí ni logo wọn bí kí ni wọ́n pè é coat of arm tí wọ́n fẹ́ máa lò wọ́n fi ìràwọ̀ mẹ́rìndínlógún sí ẹnìkan wá ní páwọn tí wọ́n ń agitate àwọn tí wọ́n ń jàjà pé ká ní wọ́n sọ pé ojú odu fámẹ́rìndínlógún ni àwọn ìràwọ̀ mẹ́rìndínlógún yẹn òun ló ṣe kí ni o òun ló ń ṣàfihàn rẹ̀ that means those sixteen stars represented the sixteen odus of Ifa. èmi ò sọ pé ó rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n wọ́n ní ní táwọn yẹn sọ ni tó bá lọ rí bẹ́ẹ̀ sáwà mùsùlùmí ṣe àwọn tá lọ fa tá lọ tá lọ mọ tá àwọn fọ faramọ́nù àbí tí wọ́n kó àwọn oníyemọja jáde kó ọlọ́sùn jáde kó oníṣàngó jáde tí wọ́n ṣe gbẹ̀ ṣé ìyẹn ni so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni mùsùlùmí gbọ́dọ̀ máa wò kó tó lòun darapọ̀ mọ́ nǹkan kan do not hastily join any group or any cause má ṣe fi wìrìwìrì darapọ̀ mọ́ ìpè kan tàbí àwọn ẹgbẹ́ kan kí ni wọ́n ń pèpè sí kí ló fà á tí wọ́n fi ń pèpè yẹn ẹgbẹ́ yẹn tí wọ́n dálẹ̀ lórí kí ni wọ́n torí ẹ̀ dálẹ̀ kí sì ni wọ́n ń ṣe what are their aims and objectives kí ni àwọn àfisùn wọn kí sì làwọn àlàkalẹ̀ wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí lèèyàn máa wò téèyàn ò fi ní kó sínú ẹbọ pàápàá ńlẹ̀ yorùbá wa yìí tí à ń sọ èdè èdè tí ń sọ yìí èdè yorùbá tí mò ń sọ yìí nílẹ̀ yorùbá yẹn gbọ́dọ̀ ṣọ́ra gan fún gbogbo ẹgbẹ́ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo àwọn ìròrí tó ń lọ lóríṣiríṣi téèyàn fi ní lọ jàbí níjọ̀gbìndé àkíyàmọ̀ kéèyàn máa lọ dọmọ náà níjọ̀gbìndé tó bá dòjọ́ àkíyàmọ̀ kéèyàn máa wọ náà kéèyàn àmọ́ kábàámọ̀ ẹ̀bí àyàtà àti mọ́wánú suratul Ahzab sura 33 àtàánà Allahu àtàánà rasúlà àbá ti tẹ̀lé ọlọ́run àbá ti tẹ̀lé jíṣẹ́ ìnà àtàánà sàádátàná wa kùbàrọ̀ àná àwọn àgbààgbà àtàwọn aṣáájú la tẹ̀lé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti sọ báyìí wọ́n ti sọ bẹ́ẹ̀ kí ni wọ́n sọ ṣé ní tí wọ́n sọ bá tọ́lọ́run àbí ò bá mu ṣé ní tí wọ́n pè wá sí jẹ́ ní tẹ́sìn faramọ́ àbí kò faramọ́ àwọn ilé ìṣe pàtàkì níbi ọ̀rọ̀ ẹbọ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìyé àwọn èèyàn ni ẹwùfù gan tí wọ̀n bá kú tó ẹ páwọn èèyàn ò ṣẹbọ àǹfààní ló ní ó jẹ́ lẹ́ṣẹ̀ ní ìsìn okú àmọ́bí ní tí wọ́n bá tò lẹ́yìn èèyàn tí wọ́n kírun síyàn lára àwọn ogójì mùsùlùmí tẹ́nìkankan nu wọn ò ṣẹbọ pẹ̀lú èròǹgbà pé wọ́n ń ṣìpẹ̀ fókù yẹn ọlọ́run ó gbàpẹ̀ wọn ẹwà àǹfààní yẹn nìsín táwọn èèyàn wá jẹ́ ẹlẹ́bọ wọn á pẹ́ ọgọ́rùn wọn lọ ń tò lẹ́yìn èèyàn bóò ló ṣe fẹ́ jẹ àǹfààní yẹn kódà kó kú gan ó tún máa jẹ àǹfààní páwọn èèyàn ṣẹbọ ọlọ́run kó làwọn bí inna nasaluka alhuda gina allahumma hdina Anua akánífà kíní kan dè òǹkàlùkù á máa dárúkọ ìlú kíní kan dè kíní kan de kí lẹ̀ ṣe ní dè yẹn kí ló sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó ń mọ̀ lọ́mọ kékeré yìí tó ń sọ ń gbé bá ń ṣe ló ń sọ yìí oríṣiríṣi dè káàkiri kí ṣe ní àwọn ọjọ́ tẹ àsọ́tọ̀ fún àwọn nǹkan téèyàn máa ń wò ربنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته